sọ pé innal mu'mina lil mu'min dájúdájú mùmìnì sí mùmìnì kal bunyan ó dàbí ilé yashuddu ba'duhu ba'da wọ́n pé apá kan rẹ̀ ó ń gbé apá kan dání tàbí apá kan ó ń fún apá kejì ní agbára ó mú apá kejì dúró wàṣàbàkà bayna asabi'i anábìwá kì í kọ́ ọwọ́ rẹ̀ ó kì bọ́ra wọn. pẹ̀lú dáná bí fẹ́lẹ́ ṣe ò ní pé ànábì fún wa ní illustration pẹ̀lú ọ̀rọ̀ ìyẹn ní kalbuniyan pé mùsùlùmí mùmíní síra wọn kalbuniyan ó dàbí ilé yasudu báàbò ó báàdọ tẹgbẹ apá kan ilé ó ṣe ó rọ̀gbọ̀kú lórí apá kejì yàní ilé sora wọn mú apá kan so apá kejì mú wàṣàbàkà بين náà أنا ọbẹ̀ ẹ̀ anábì wa fi ìka ọwọ́ rẹ̀ wá kí wọnú ara wọn so ó yìn ta léṣe láti fi ṣe àpèjúwe fún wa anábì musa al-ashari látọ̀dọ̀ musa al-ashari ó ní anábì sallallahu alaihi wasallam sọ pé ìnáni mu'mina lil mu'mina dájúdájú mùmìnì sí mùmìnì kẹlbóyà ó dàbí ó dàbí ilé yashuddu ba'duhu ba'da tí àwọn apá kan rẹ̀ tí wọ́n ń fún apá mi lágbára apá kan ó ń fún apá kan ní agbára léyìí tó sí pé tápá kan bá fi yẹ̀ kò ságbára fún abala yòókù mà abala kan ó fún àwọn abala míì ó fún wọn ní agbára ó wọn dúró wàṣàbàkà bayna asabi'ihi anábìwá kí ọwọ́ ara rẹ̀ méjèèjì ìkọ́mù ọmọ níka rẹ̀ ànábì wa kì bọnú ara wọn láti fi ṣe àpèjúwe bó ṣe kí àwa mùmìnì kí á wà nígbà tí fi ń túmọ̀ sí ni pé àwa mùmìnì ó yẹ ká jẹ́ ọ̀kan ká ṣera wa lọ́kan lórí tọ́lọ́ta tàbí lórí dáadáa lórí déédéé tí mùmìnì kan bá fi ní problem kò yẹ ká wò bí ẹ̀pọ̀ nìkan ló ní problem ká rí pé gbogbo wa náà ní àjọ ní problem ká sì jọ dìde ìrànlọ́wọ́ tájú dìde àtúnṣe eléyìí ni ẹ̀kọ́ tí àdìsí ń kọ́ wa. ilẹ̀ mọ́mìnà lè mọ́mìn dájúdájú mọ̀mìnì sí mọ̀mìnì alboniya ó dàbí ilé yasudu ba'duhu ba'dan tí abala kan tó ń fún abala kejì lágbára àwọn apá kan ń fún apá míì lágbára wàṣàbàkà bayna asabi'ihi anábìwá kí ọmọ níkà rẹ̀ ó kì bọnú ara wọn láti fi ṣe àpèjúwe bí ó ṣe yẹ kí mùsùlùmí tàbí mùmí ká wà síra wọn. alimami bukhari ni wọn gba hadith náà wá barakallahu fikum. naam jazakumullahu khairan.